ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير لهم غاية لختم الكتاب ونيل الأجور ألم بوبو أيو لولفي لشي عموم معورا سنتي في إلو كتر لفي كالسي نيلة بني أولو ìròyìn àpapọ̀ ti àsìkò yìí ló ń dé sí etígbọ̀ yín adéyínká adéwọ̀yìn lóníròyìn yín ṣáájú ẹ jẹ́ ká tó máa sọ fún gbogbo wa yìí pé iléeṣẹ́ amóhùnmáwòrán Sunna TV ó ní kẹ́ ẹ máa wò ní gbogbo ìgbà fún àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ń gba ojú iléeṣẹ́ amóhùnmáwòrán yìí àwọn wáàsí lọ́lọ́kan ọ̀jọ̀kan níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ti máa ń wá tí wọ́n sì máa ń fún wa lóúnjẹ ẹ̀mí dípò tí àwa àbáwọn ọmọ wa tí ó fi máa wo àwọn amóhùnmáwòrán tí ò nítumọ̀ àròyìn Sunna TV Yorùbá ní kẹ́ ẹ máa wò wáyé ìròyìn ọ̀nì lẹ́kùnrẹ́rẹ́ ìlú bọ̀ríkọ̀ ni ó gba àlejò òbítíbitì àwọn alága ìjọba ìbílẹ̀ tí ń bẹ jákèjádò orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi sọwọ́ sáwọn oníròyìn wọ́n ní ìpàdé àpérò ọ̀hún olófún àwọn alága ìjọba ìbílẹ̀ lábẹ́ àṣẹ iléeṣẹ́ mínísítà tó ń mójútó ọ̀rọ̀ àlàálẹ̀ ìjọba àwarawa àtẹ̀lẹ́kùn jẹkùn ìpàdé àpérò ọ̀hún ló fún wọn láǹfààní láti lè wéwèé kí wọ́n jọ jíròrò lórí ojúsùn wọn nípa àti ṣe ìjọba gbẹ́gbẹ́lẹ̀ eléyìí tí àwọn olùgbé wọn yóò fi rí ohun amáyédẹrùn tó ń dáàbò tó péye ìpàdé ọlọ́jọ́ méjì ọ̀hún ó ní gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n láǹfààní láti péjú pésẹ̀ sílùú bọ̀ríkọ̀ jọ jíròrò lórí ìgbáyégbárùn àwọn olùgbé ìjọba ìbílẹ̀ wọn wọ́n sọ di mímọ̀ wípé ilẹ̀ Benin wa ti ń gòkè àgbà nínú òṣùwọ̀n tí wọ́n ń fún wọn látàrí àwọn orílẹ̀-èdè tó ń ṣe dáadáa nínú ìjọba àwa ara wa wọ́n sọ di mímọ̀ pé nínú àtẹ̀jáde tó kọjá láìpẹ́ yìí ipò kẹtàlélọ́gọ́jọ onílẹ̀ Benin ṣe nínú àjọ àgbáńlá ayé tí wọ́n sì wà ní ipò ọgbọ̀n nílẹ̀ aláwọ̀ dúdú àjọ ìṣọ̀kan àgbáyé PNUD ló ṣe alátìlẹyìn ìpàdé àpérò tó wáyé nílùú bọ̀yìkọ́ iléeṣẹ́ tó ń ṣe àmójútó àwọn ọjà nílẹ̀ ìsòjìmá àti sọ́di mímọ̀ wípé àwọn ti pèsè àwọn ike ìdalẹ̀nà lọ́lọ́kan òjọ̀kan sáwọn ọjà tó wà lábẹ́ iléeṣẹ́ ọ̀hún nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ ń di mímọ̀ lásìkò tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ọ̀gá àgbà iléeṣẹ́ ọ̀hún alàgbà àmọ́ ìgẹ́sẹ́ sọ di mímọ̀ pé àwọn ọjà tó ti jàǹfààní àwọn kéèdálẹ̀nù ìgbàlódé làwọn ọjà àtọ́pá gbọ́gbànú gànyìn pékátúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ohun tó fà á tí eléyìí fi wáyé kò ṣẹ̀ lẹ́yìn àjọṣepọ̀ àti àjọsọyé tó wà láàrin iléeṣẹ́ sojima àti àjọ tó ń kólẹ̀ kódọ̀tì èyun sjds wọ́n ní ohun tó jẹ́ ìjọba tó ń bẹ lórí àga lógún òun ni kí gbogbo àwa tí ẹ jẹ́ olùgbé ìlú yìí ká wà ní ìmọ́tótó àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùtajà ni tí wọ́n bá ti lo àwọn ọ̀rá àbí àwọn ìwé lọ́lọ́kan ọ̀jọ̀kan tán wọ́n kàn sọ sílẹ̀ káàkiri eléyìí tó sì máa ń dá ìdọ̀tí sílẹ̀ si láwọn ọjà wa wọ́n ní tẹ́lẹ̀ bá rí bẹ́ẹ̀ gbogbo ibi tí ìdọ̀tí bá wà àìsàn burúkú kò jìnnà sírò ẹ̀ níbẹ̀ èyí ló fà á tí àjọṣepọ̀ àti àjọyé tó gún mọ́ tó fi wà láàrin iléeṣẹ́ sojema àti àjọ tó ń kólẹ̀ kó dọ̀tí lílẹ̀ wa wọ́n wá rọ gbogbo àwọn òǹtajà pàápàá láwọn ọjà tí wọ́n bá ti rí àwọn ké ìgbàlódé kí wọ́n máa sọ àwọn ohun ìpín àtòhun ìdọ̀tí wọn dípò tí wọ́n fi máa sọ sílẹ̀ wọ́n tún ra wà létí pé ìmọ́tótó borí àrùn gẹ́gẹ́ bí ọ̀yẹ́ ti borí ooru ẹ̀wẹ̀ lọ́jọ́rùú tó kọjá yìí ni wọ́n ṣe àwárí òkú ọmọdébìnrin kan eléyìí tó déédéé létéńté nínú odò gbágà tó ń bẹ lẹ́kùn tìjọba ìpínlẹ̀ ìlú múnò. Mm -hmm gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi sọwọ́ sáwọn oníròyìn wọ́n ní òkun arákùnrin ọ̀hún tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ọmọ ọdún mẹ́rìnlélógún òun ló lé téńté lódò tí eléyìí tí a mọ̀ sí Bega tó ń bẹ láàrin àlà ilẹ̀ Benin àti ìlú Togo ní Grand Popo lẹ́yẹ ọ̀sọ́ka tí àwọn ará àdúgbò ti kófìrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti fi lọ tó àwọn ọlọ́pàá tó ń bẹ nílùú Àgóè létí lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọlọ́pàá náà sì ti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tí wọ́n débẹ̀ ní nǹkan bíi aago bíi méje àṣálẹ́ lẹ́yìn ìwádìí ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé arákùnrin olóògbé ọ̀hún pàdánù ikú ẹ̀ látara ọtí àmukú dórógbó èyí tí wọ́n sọ wípé ìrònú ló fà á tó fi mu ọtí ọ̀hún wọ́n ní láti ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún yìí òní wọ́n ti ń wà nílé gbogbo ìgbìyànjú àwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún ló já sí pàbó eléyìí tó mú kí wọ́n fi tó àwọn ọlọ́pàá létí lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún yìí níbẹ̀ náà làwọn ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn kó tó di pé wọ́n á rí òkú rẹ̀ lọ́jọ́ ọjọ́ tó kọjá lẹ́yìn ìwádìí tó péye òun ni wọ́n fa òkú olóògbé ọ̀hún fún àwọn ẹbí ẹ̀ láti lọ sí lẹ́yìn ìgbà tí wọ́n ti fi tó adájọ́ àgbà tó ń bẹ nípínlẹ̀ mono létí ìròyìn tàsíkò yìí ló ń tẹ̀ wá lọ́wọ́ yìí láti iléeṣẹ́ amóhùnmáwòrán Sunna TV Yorùbá ìwòrò ìlú Kútọ́nù la fi kalẹ̀ sí nílẹ̀ Bẹ̀nẹ̀ olómìnira lẹ́yìn ìgbà tí wọ́n ti mú wọn tí wọ́n sì ti ní kí wọ́n lọ máa gba àtẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n wọ́n ti sọ di mímọ̀ pé ìgbẹ́jọ́ yóò tún wáyé láàrin alàgbà Alexander Ntọ́jí àti ọ̀gbẹ́ni Joseph Tameyo lọ́jọ́ keje ọjọ́ ajé ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí nínú àtẹ̀jáde. No, tí ilé ẹjọ́ tó ń gbógun ti ìwà àjẹbánu ìgbésùmọ̀mí àti ìṣòwò ìlú bákubàkú fi kàn wọ́n ni wọ́n ti sọ wípé alàgbà Alexander Utoji ẹni tó ti gbà kan jẹ́ mínísítà lábẹ́ ìṣèjọba ààrẹ Thomas Buniyayi àti ọ̀gbẹ́ni Joseph Damiyan tó ti gbà kan jẹ́ ọ̀gá àgbà níléeṣẹ́ Sojima ni wọ́n ní wọ́n mọ ìrètí ẹjọ́ wọn lọ́jọ́ ajé ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí láti inú oṣù kẹrin ni wọ́n ti wà lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà tí wọ́n fi páńpẹ́ òfin gbé wọn wípé wọ́n lọ́wọ́ sí ètò ìdàlúrú tó wáyé nílẹ̀ Bẹ̀nẹ̀ tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ kẹfà oṣù kẹrin ọdún yìí ni àwọn àdàlúrú ẹ̀dá kan oníṣẹ́ láàbì ni wọ́n bọ́ síta wípé àwọn ń ṣe ìwọ́de láti tako òfin tó fi ọjọ́ márùnlélógójì kún ètò ìṣèjọba ààrẹ Patrice Talon àkọ́kọ́ eléyìí tí àwọn èèyàn ń sọ wípé kò bófin mu tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá tìjọba àti nǹkan àwọn aráàlú jẹ́ nílùú bàǹtẹ́ chaoru àti sáfẹ́ àwọn oníṣẹ́ láabi ọ̀dà lórí náà ń ò fi mọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n tó kọlu àwọn ẹ̀ṣọ́ elétò aláàbò tí wọ́n sì ṣe èèyàn mọ́kànlélógún léṣe yànnàyànnà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé alàgbà Joseph Tamayan àti Alexander Otoji jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn oníṣẹ́ láabi ọ̀hún èyí ló fà á tí wọ́n fi fi páńpẹ́ òfin gbé wọn wípé wọ́n lẹ́jọ́ jẹ́ lọ́dọ̀ ìjọba. E láti inú oṣù kẹrin ọ̀hún náà ni wọ́n sì ti wà lọ́gbà ẹ̀wọ̀n níbi tí wọ́n ti ń gba atẹ́gùn àlàáfíà wọ́n ti wá sọ wípé ọjọ́ ajé ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí ni wọ́n mọ ibi tí ọ̀rọ̀ wọn kù sí bóyá wọ́n máa lọlé àbí wọ́n tó mọ tó wà ní àkólò àwọn ọlọ́pàá ọ̀hún ni gbogbo bí ó bá sì máa jẹ́ ojú iléeṣẹ́ Sunna TV Yorùbá yóò sì máa fi tó wa létí ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní májèlé tí ẹnu ó di òun ni májèlé ẹnu kó gbófò. ربيع تبادى بهذه الصدور وعمر تنادى به. ilé ìtura azalai tó ń bẹ nílùú kútọnù ó ní wọ́n ti ṣe ayẹyẹ ìfún àwọn olóko eléyìí láti fi ṣe àtìlẹyìn fún wọn nínú àlàkalẹ̀ ètò tuntun kan tí wọ́n pè ní PADDSA gẹ́gẹ́ bí aṣojú akọ̀rin iléeṣẹ́ Sunna TV Yorùbá tó wà níbẹ̀ wọ́n sọ di mímọ̀ wípé mínísítà tó mójútó ohun ọ̀gbìn ẹran sísìn àti àlùmọ́nì inú omi olóṣè adarí ìpàdé ọ̀hún wọ́n ní owó tó lé ní mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà ó ní àwọn àgbẹ̀ olóko ọ̀gbìn fi rí ìrànlọ́wọ́ gbà ẹ̀wẹ̀ mínísítà tó ń mójútó ètò okòwò àti ìnáwó nílẹ̀ alàgbà Muhammed Wadai kò ṣàlàyàn ikọ̀ aṣojú níbẹ̀ ètò PADD SI ó ní wọ́n dá kalẹ̀ láti lè mọ́ fi ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè ohun ọ̀gbìn lórílẹ̀ yìí alàgbà Gaston Kossi-Dessouwe tó jẹ́ alámòjútó ohun ọ̀gbìn ohun ọ̀sìn àti àlùmọ́nì inú omi sọ ọ́ di mímọ̀ wípé ohun tó jẹ́ ìjọba tó ń bẹ lórí àga lógún ó ní kí àwọn àgbẹ̀ kí wọ́n rí ìrọ̀rùn nínú iṣẹ́ wọn ó sọ ọ́ di mímọ̀ pé tí àwọn àgbẹ̀ olóhùn ọ̀gbìn bá ti rí ìrọ̀rùn tí ó sì ìpààyà pooro fún wọn a jẹ́ pé ọ̀pọ̀ oúnjẹ yóò pọ̀ yanturu tí ọ̀pọ̀ oúnjẹ bá sì ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n láǹfààní láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ó ní gbogbo ẹnikẹ́ni tí ebi bá ń pa irú wọn ní ọ̀rọ̀ tàbí ìmọ̀ràn tó dáa lẹ́nu ṣùgbọ́n tí oníkálukú bá jẹun tínú bá le a lè máa ronú láti wá ìlọsíwájú àti ìdàgbàsókè fún orílẹ̀-èdè ìdí èyí ló jẹ́ kí ètò ọ̀hún kó wáyé ẹ̀wẹ̀ aṣojú ilẹ̀ Union European tó wà níbẹ̀ náà kò ṣaláìsọ bí inú rẹ̀ ṣe dùn tó lórí bí orílẹ̀-èdè Benin ṣe ń wà ìlọsíwájú àwọn àgbẹ̀ olóhun ọ̀gbìn ó ní tí àwọn orílẹ̀-èdè ilẹ̀ aláwọ̀ dúdú tó kù bá lè wo àwòkọ́ṣe ilẹ̀ Benin ni a jẹ́ pé ebi àìríṣe nílẹ̀ Áfíríkà yóò dínkù ó ní àwọn àgbẹ̀ Oni àkọ́kọ́ torí gbogbo èèyàn tó ń bẹ nílé ayé ni wọ́n ń jẹ àǹfààní àgbẹ̀ ó ní tí ò bá sí àgbẹ̀ kò ní sí tí oníkálukú yóò máa jẹ bẹ́ẹ̀ náà ni orin Yorùbá kan náà fi ìdí ẹ̀ múlẹ̀ pé ìwé kíkọ́ láìsí ọkọ́ àbí àdá kò tí ì pé eléyìí tó ń túmọ̀ sí pé ipa pàtàkì ni àwọn àgbẹ̀ ni wọ́n ń kó láwùjọ wa láti lè jẹ́ kí àjọṣepọ̀ àti ìrírí kó gún mọ́ láàrin ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Benin ló mú kí adarí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Mali ṣe àbẹ̀wò sí akẹgbẹ́ nílẹ̀ Benin láti ọjọ́ ajé ọjọ́ kejìlélógún oṣù kẹfà ọdún yìí àbẹ̀wò ọ̀hún ó ní wọ́n ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ètò gúnmọ́ tó sì ń fìdí àjọṣepọ̀ tó ń bẹ láàrin orílẹ̀-èdè Benin àti ilẹ̀ Mali múlẹ̀ ṣinṣinṣin lólulẹ̀ ẹjọ́ tó ga jùlọ ọ̀hún tó ń bẹ nílùú Àjàṣẹ́ ó ní ayẹyẹ ọ̀hún ti wáyé nígbà tí àwọn adarí méjèèjì panupọ̀ bá àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ní orílẹ̀-èdè Mali àti ilẹ̀ Benin ọmọ ìyá kan náà ni wọ́n àti pé àjọṣepọ̀ tó gúnmọ́ ló ń bẹ láàrin wọn arábìnrin sèṣì marie josé de trafo kò sáláì fi ìdùnnú hàn lórí bí ètò ọ̀hún bó ṣe kẹsẹ̀ járí ó wá ní kí àwọn ilẹ̀ aláwọ̀ dúdú tó kù kí wọ́n wo àjọṣepọ̀ tó ń bẹ láàrin ilẹ̀ mali àti orílẹ̀-èdè benin kí àjọṣepọ̀ tó gún mọ́ kó lè bá àmọ́ jọba láàrin àwọn orílẹ̀-èdè tó kù ẹ̀wẹ̀ gbogbo àwọn alẹ́nu lọ́rọ̀ nínú ètò ohun ọ̀gbìn kájú ó ní wọ́n ti ṣe ìpàdé àpérò lọ́jọ́rò ọjọ́ tó kọjá ẹ̀ nílùú Kútọ̀nù ìpàdé ọ̀hún tí wọ́n pe àkórí ẹ̀ ní ìfojúsùn àti ojú ìwòye wọn lórí ọ̀nà ìrọ̀rùn tí ètò káyàkátà ohun ọ̀gbìn kájú yóò fi máa lọ déédéé ló gbogbo àwọn lóko lóko lórí ohun ọ̀gbìn kájú jọ papọ̀ sílùú kútọ́nù látọ̀rí àwọn tó ń ṣe ohun ọ̀gbìn kájú ni àwọn tó ń kórè ẹ̀ ni àwọn tó ń ṣètọ́jú ẹ̀ àwọn tí wọ́n ń pa á lọ́dọ̀ àwọn tó wọ̀n àwọn tó rà tí ẹ mọ àwọn tó ń kó láti ilẹ̀ lọ sílẹ̀ òkèèrè ìpàdé ọ̀hún tí iléeṣẹ́ tó ń ṣe àmójútó ohun ọ̀gbìn kájú ṣe agbátẹrẹ òun ló fún àwọn lóókọ ọ̀hún láǹfààní láti lè máa mọ ọ̀nà tí wọ́n máa gbàgbé tí wọ́n máa gbà ṣe lọ́jọ́ àti tí wọ́n fi máa gbàtà tẹ dórí ọ̀nà tí wọ́n fi máa mọ ojúlówó kaṣú tí ètò ti bàjẹ́ níbẹ̀ tí òfin ni máa kó bá ètí ò tí ì bàjẹ́ tí òkòwò ẹ̀ yóò sì tún máa lọ síwájú tẹ́ ò bá gbàgbé ohun ọ̀gbìn kajú jẹ́ ohun ọ̀gbìn kan pàtàkì tó à ń gbìn nílẹ̀ tó sì lọ́wọ́ sí ìdàgbàsókè ètò ohun ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ aláwọ̀ funfun ni wọ́n ra ohun ọ̀gbìn kájú yìí láti túbọ̀ máa fi ṣe àwọn nǹkan míì yálà ohun èlò tàbí nǹkan tí ẹnu tó ń jẹ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń lò fún ìròyìn tàsìkò yìí náà ló sì ń tẹ̀ wá lọ́wọ́ tẹ̀ tí ń wò wá látìgbà láti iléeṣẹ́ amóhùnmáwòrán Sunna TV Yorùbá ìlú Kútọ́nù la fi kalẹ̀ sí nílẹ̀ Bẹ̀nẹ̀ olómìnira bí mo ṣe wí pé Sunna TV Yorùbá òun náà ní kẹjí kí àwọn ọmọ yìí kún máa wò lóòrèkóòrè ká lè bá máa kọ́ ẹ̀kọ́ ọgbọ́n tó ń ta àwọn òye lọ́lọ́kan ọ̀jọ̀kan níbẹ̀ ẹ jẹ́ lọ sí ilẹ̀ òkèèrè nílùú Kóńgò olómìnira ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ alátakò ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé lọ́jọ́ ìrọ̀jọ́ tó kọjá ẹ̀ lásìkò ìwọ́de kan tí wọ́n ṣe nílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ohun tí ó tẹ̀ wá lọ́wọ́ látòlóde Congo olómìnira wọ́n ní àwọn ẹgbẹ́ alátakò ọ̀hún tí wọ́n pè ní Lamuka àwọn ni wọ́n kó àwọn èèyàn wọn jọ tí wọ́n sì ń ṣe ìwọ́de nílé ọmọ ilé asòfin ìgbà kan alàgbà serge bello níbi tí àwọn elétò aláàbò ti fi páńpẹ́ òfin gbé wọn gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi tó àwọn oníròyìn lọ́wọ́ wọ́n ní èèyàn mẹ́tàdínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ ò ní wọ́n fi páńpẹ́ òfin gbé tí wọ́n sì ti ń bẹ lákòlò àwọn ọlọ́pàá fún ìwádìí tó pé àti tó péye ohun tí àwọn èèyàn wọ̀nyí ń sọ ni pé kí àtúntò kó bá ètò àwùjọ tó ń ṣe àmójútó ètò ìdìbò lílẹ̀ Congo olómìnira ẹ̀wẹ̀ ó tó bí èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n pàdánù ikú wọn nínú abúlé kan tó ń bẹ lápá àríwá orílẹ̀-èdè Niger gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi ṣọwọ́ sáwọn ènìyàn wọ́n ní agbègbè tìlábẹ́rì òní ìkọlùkọgbà ọ̀hún ti wáyé ohun tí ẹni tí ìròyìn ẹ̀ sojú ẹ̀ sọ fáwọn oníròyìn ni pé àwọn èèyàn kan ni wọ́n wọ aṣọ ológun wá tí wọ́n sì gbé kẹ̀kẹ́ àtàtàpùpù tí wọ́n bẹ̀ sí ní yìnbọn sí àwọn ará abúlé Dangazuni lẹ́kùn ti Kòbárà eléyìí tó mú kí èèyàn mẹ́jọ gbẹ̀mí mì lójú ẹsẹ̀ àwọn èèyàn míì ò ní wọ́n fara gbọ́ta tí wọ́n sì ṣe léṣe yànnàyànnà ìjọba orílẹ̀ Mali ti wá jẹ́ kó di mímọ̀ pé àwọ̀ sìnkú òfin yóò bá àwọn oníṣẹ́ ibi ọ̀hún wọ́n sì ní gbogbo ìgbésẹ̀ àti ìgbìyànjú làwọn ó gbé láti rí i pé àwọn ológun onísùmọ̀mí tó ń da orílẹ̀-èdè Niger àti ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ aláwọ̀ dúdú láàmú ní ọwọ́ sìnkún òfin yóò bà bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n rọ àwọn ènìyàn láti má ṣe agbódegbà fún irú àwọn ẹ̀mí bẹ́ẹ̀ kí sì máa fi tó àwọn elétò aláàbò létí ní kété tí wọ́n bá ń kófìrí àwọn oníṣẹ́ láàbí ọ̀hún torí èròǹgbà ọkàn wọn kò dáa sáwọn ènìyàn àti wípé irú ẹni bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ mọ wà láwùjọ àwọn èèyàn tó dáa wọn wá ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí tí àwọn èèyàn wọn bá ìṣẹ̀lẹ̀ ọlọ wọ́n sì mú dáwọ́ lójú pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láabi ní ọwọ́ sìnkún òfin yóò bá láìpẹ́ láì jìnnà lórílẹ̀‐èdè China èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ pé ọlọ́run tí èèyàn mẹ́rìndínlógún míì sì farapa yánnayànna lọ́jọ́ Jímọ̀ tó kọjá ẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ kan tó wáyé nílé ẹ̀kọ́ tó ń kọ́ni nípa béèyàn ṣe jìjàgbara nílùú enna lórílẹ̀‐èdè China gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta láti agbègbè ọ̀hún wọ́n ní ìkọlùkọgba èrè líle tó fà á ló fa òkú àwọn èèyàn ọ̀hún tí èèyàn mẹ́rìnlélọ́gbọ̀n míì náà sì ṣe ìléṣe yánnayànna láti orí òkè alájà tí èrè ọ̀hún tó ti ṣẹyọ wọn wá ní gbogbo ìgbésẹ̀ àti ìgbìyànjú ní orílẹ̀-èdè China ń gbé láti dáwọ́ irú ìjàmbá bẹ́ẹ̀ kù lọ́jọ́ iwájú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n kéde wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ba àwọn aláṣẹ ìjọba lẹ́mìí jẹ́ síbẹ̀síbẹ̀ wọ́n rọ gbogbo àwọn ènìyàn láti máa wà ní ìfura wọ́n sì máa rí pé wọ́n wà ní ìgbìmọ̀ ojú làlá fi sọ́rí ẹ̀yin ará mi ìlépa nínú rere jẹ́ nǹkan tó wuyì fún ọmọlúàbí ẹ jẹ́ a máa lépa dáadáa ká sì máa rawọ́ ẹsẹ̀ sí ọlọ́run ọba olúwa ọba kò ní padà lẹ́yìn wa yóò sì gbọ́ àdúrà wa bí ó sì mọ ní déédéé sáà ní nínú ìròyìn lédè yorùbá láti lè ṣe àmúhùnmáwòrán Sunna TV yorùbá a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ ẹ fi ń wò wá lóòrèkóòrè àwa náà ní já yín kulẹ̀ láti máa mú àwọn ètò wa lọ́lọ́kọ̀ọ́jọ̀kan wá sétí gbọ̀nyín títí ìgbà míì tẹ́tùn láǹfààní láti pàdé mi nínú àkọ́tún ìròyìn adéyínká adéwọyìn lórúkọ tèmi láyọ̀ láòpàdé ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير لهم غاية لختم الكتاب ونيل الأجور